forever. Ever. You go dig gigi like a coacha, Baby, baby, enter. enter. Get money, could you go paper? You want you a big, but you want a bamba. Wish oh, you did Oh yeah, order, aquaba, ikebe kazi ikebe toma Ghana. Oh yeah, seki, seki, never. Abadola upaliti tubasha sisefa. Oh yeah, give me pim pim pim pim pop pop pop. Okay, kiki, oh, pop pop oh yeah. Second money go so up. Back booty up for me, yellow pop up, pop up. Yellow booty, yellow booty set, yellow booty set. No the booga, no the booga set, no the booga. Yellow booty, yellow booty set, yellow booty set. No de booga, no the booga set. No the booga set. Wọ́n sọ pé kí n má lọ sílẹ̀, wípé kí n yọ̀ǹda lọ sí, mo ní mo láì kí n ṣàgbẹ̀. I I not to follow pastor, they be for mom. Father na father, see me I don't busy my call. Oh. I won't focus on you, ooh, on God. than you never. Sometimes I catch your blessing. You dey take to show for face. It be like ain't the HIV. Church for club, oh. you for club, oh. just like what I see in true. All Oh no, and you see my lifestyle, I got G's in the tub. See many people there outside where they feed man's oboe. Oh no, I mean I stand the defender like Joseph Yobo. My girl say she want Netflix and chill, so I chatty get even money. If you fall in love, clearly certain. You go chop breakfast, I'm not capping. Can you see drip pull, I'm not catching. I'm not faking this, no fugazi. You see these feelings, I'm not catching. I'm on quest and fit, I just want it. Happiness. If I broke, now my business. I'ma show you, it go right. All I get for the night. Happiness. If I broke, now my business. I'ma show you, it go right. All I get for the night. find me access if you be the reason why your baba wanna jealous me. If you wanna take I'm serious, I do thought speed. No fit to resonate, I'm on a different frequency. Uh-huh. I don't think it's necessary. I be done with that somebody that could do like me. When I be like Musala coming off the right wing, I cut to your defender, you no need to tell me. I'm a house, finesse. Uh, you know, send me, I'm a snack. Uh, now you can let I go carry go. If me, I got money past you, if you're not careful, finesse. You know, send me on my snap. Like a I could carry go. If me, I got money past you, if you're not careful. Ah, finesse. Oh, if I broke, now my business. Oh, i am show you, you go right to me. All I care for the night. Yeah. Ah, finesse. If I broke, now my business. mama am going show you, you go right to All I care for the night. Ah, If I broke, now my business. I'ma show you you go right. All I care for you night. Happiness. If I broke, now my business. I'ma show you you go right. All I care for you night. Lódì máa kú láyò, ẹ má fẹ́ jọ́ mi sùn wọ́n, ẹ má fẹ́ mi sùn Young John, lip keys. Fresh 105.9 FM. I'm so deed of my bro, I'm sorry. If no money, don't call me. It's been a long way coming. It no go make sense if you don't know the journey. I did what I promised, mommy. Bad man got no worries. Was like yesterday mama tell me say me can rise up. Anytime I fall, I go rise up. She say no be good look or stature. Mm, all this stuff I know. Anyhow we play, I got face my face, can't run from it. No stopping me. I know the stuff I need to set. My light is never gonna die. Gonna go fire any devil, devil. My light is forever gonna shine. Before they don't know me for my area. Now the hero to the guys. Because I came out so I conquered, conquered. My light is forever gonna shine. I just want to chill every day like ice water. Go cruise every day on top water. Nobody go borrow you umbrella on a rainy day. So I can find the money, go where the money day. Every day I put my phone on DND. Flight mode, now money be the ginger me. Every day I am sipping my oh. Every day I am sipping my oh kàlákùtà blessing on my sister silver tea that damage pẹ̀lú títí àti rita girls in new york shaking me up in the town call every day like i don't give a fuck. so the of my bro i'm sorry if no money don't come it's been a long way coming. It no go make sense if you don't know the journey. I did what I promised, mama bad man got no worries. Hey, eh, I know the stuff I need to set. My life is never gonna die. Gonna go fire any dead devil. My life is forever gonna shine. Before they know me for my area. Now I'm hero to the guys. Because I came out so I conquered, conquered. My life is forever gonna shine talata Bẹ́ntì mamacita Sípàtì dàdàmí pẹ̀lú títí àti ríta Girls in New York shaking my woman in tongue All every day like I don't give a I'm so deed of my bro, I'm sorry It's no money don't come It's been a long way coming It no go make sense if you don't know the journey I did what I promised mommy But man got no worries I'm so deed of my bro, I'm sorry It's no money don't come it's been a long way coming. It no go make sense if you don't know the journey. I did what I promised, mommy. Bad man got no worries. Yeah, oh, eh, but I have been up oh, you what know that's the life that's go. I'm feeling now. No confusion, regrets, but my feelings feelings and nothing can stress me. The way I run the game, I'm feeling like referee. No, like Moses parting the Red Sea, like a chauffeur, me in the back of the Bentley. So I step out, all white, can't stain. What you want? Rose, champagne? I got that. Big bag, back pain. Taking the piss, the only time I can't aim. So we toast to the good life. Living every minute to the full, cause I could die. Pull up at the spot, open doors, and it's suicide. Chilling rent free, the check, please. Couple hundred G's on a good night.

do is jive. 220 on the highway. I'm about the energy. Maybe if it's good, send it my way. If it's bad, keep it private. All these haters so vexed the best of lies. You don't want to test the guy. You been sleeping on yourself, you sense fly. Throw myself a party, then act surprised. Be the highest in the room when the guests arrive. Yeah, ain't nobody Miller. Touchdown, got a couple G's for the dealer. Gang signs out the window, my killer. Life getting sweet. I know use what I dilute my right being. So we toast to the good life. Every minute to the full, cause we could die. Pull up open doors and it's suicide. 16 bad, and they all by the poolside. No confusion, it's all my blues now. Oh, oh, oh, oh, I like the way I'm feeling now. I'm awake and smarting the stress right now. I'm chilling now. Oh, I like the way I'm feeling now. my

I find the strength I need every time. love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you love. A good day to shoot your shot. A good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. ẹlẹ́ o alábàágbé mi mo ní kí n wá bẹ̀yìn wò ni. ìyá Bíọ́lá àláfíà la wà. ẹ ṣeun. ẹ mo kọ yín kọ. wọ́n wà ẹ̀yin náà ńkọ́. Ah, ah. kódà ìyá ìyá mi lábúlé gan wà lálàáfíà. ìyá Bíọ́lá ṣé kò sí. ẹ mẹ́wòó ìtasọ́sọ́jọ ló fún yín ò jẹ́ rí mú mi o ni mo bá ní wá fọwọ́ ara mi tún ara mi ṣe. ẹ wọlé wá jẹ́wọ́ jàre. àgbẹ̀ <laughs> ìyẹ̀fun ìsẹ̀bẹ̀ ọ̀ngá jọ̀lọ́f tuntun dé o ohun ìsẹ̀bẹ̀ tó fúnrẹ́sì jọ̀lọ́f yín lójúlówó adùn àti ìtasọ́sọ́ jọ̀lọ́f tí ò ṣeé kọ̀ sílẹ̀. ọ̀ngá Mama's Helping Hand. Gorgeous iris, sensual rose, delightful orchid, African marigold. Madam. Customer. Give me a Risco tomato paste. See, eh, I go give you better imported tomato. Ah, Mbano, Otio, Babu. Be like saying that people like you, the wicked our country people. You see this Erisco, eh? They take correct natural ingredients, make them. If not made in Nigeria, like a Risco tomato paste, get many benefits. It help grow our economy. Yes. And plenty jobs. Nyafo, nyafo. Yes. And when you put them inside mouth, it's sweet. And it dig the for body. Yes. For this Ramadan season, better deal. Buy any Erisco, Ritrico, or Natrico tomato paste and enjoy up to 10% awoof discount. So, start today. Buy Erisco products. product. Risco tomato paste. Titi! I'm leaving now. Eh, make sure you use this hypo bleach sachet to wash all the clothes, clean the bathroom, mop the floors, and uh. Uh, uh mommy, one sachet for all this plenty work. Yes, sir. Introducing the hypo bleach 200 ml bigger sachet, the bigger sachet you've been waiting for. Now you can do more disinfecting, whitening, and cleaning for just 100 naira. Mmm, bigger 200 ml hypo sachet to do more housework. Hypo, go, hypo. Hi, I'm Ozioma, and I'm always tuned into my favorite radio station. Fresh. Fresh. Fresh. Fresh. Look what I brought for you. Yes. I don't hide like this. I don't drink anything I see. I never prayed for this. I never knew it could end like this. Girl, if you're done with me, oh baby, big go just set me free. But Cause I don't disgrace like this. For your love, I they lose my senses. Fight boy like me, fight boy like me. Don't call me cheap, girl. I work for this, girl. I work for this. And I promise you, I will find someone, someone new. Make you no call me one time. Make you no call me, call me for breast and sweat. If I do you bad, Bad I you bad, now no money will pass. Down for breast and sweat. If Bad do you bad, if I do you bad, no money will pass. You know I'm the guy. When I call, you no pick. When I text, you go read and delete. I know be good don't know. I know fi sabi everything you dey think. You dey call me your boyfriend, but why I still dey pay for this guest every night? You don't need to say too much. I already know you don't love me much. Five boy like me, five boy like me. Don't call me chick, girl. I work for this, girl. I work for this, and I promise you I will find someone, someone new. Make you no call me what you no money. Put down for breast and sweat. If I do you bad, if I do you bad, no money. Put down for breast and sweat. If I do you bad, if I do you bad, no money. Don't be smart eh, when you do to me. Oh no no no be on my business, shawty But you be on my mind, shawty MLM, all of my, my honey, yeah, uh, uh. Kiss me to the cellular Kiss me to the phone Can't you see I'm into ya Can't you see I'm in love Kiss me to the cellular Kiss me to the phone yeah, messing with my medulla. I can't talk alone. Oh no, no. Emiliana, Emiliana, Emiliana, no.

Like I know I see people for real life, for real life. In a my condo, loving up your body in fast and slow mo. If I hit you, it's my combo. Can you never ever let me go? Dancing kiss me to the cellular, oh kiss me to the phone. Can't you see I'm into ya? Can't you see I'm in love? Kiss me to the cellular, oh kiss me to the phone. Yeah, messing when my medulla, I can't don't go low oh no, no. Emiliana, Emiliana, Emiliana, oh no. Emiliana, Emiliana, Emiliana, oh no. You're one in a million, in a million. body, he put in my heart for lockdown, for lockdown, oh lockdown. Girl, you sweet life, phantom, phantom. If I tell you, say I love you, no day for me, young girl, oh young girl. No, tell me, no, no, no, no, oh, oh, oh, oh. for me yanga, oh yanga. No tell me no no no no, oh oh oh oh Baby come give me your lo lo lo lo lo lo lo You got me like give me your lo lo lo lo lo lo lo my house, I see me got a small wall. eyes. See pain and sacrifice. What's those on my mind? Just trying to survive. Ilondoloze Sungangishi ìlànà Tọ́maka ẹ̀ mọ́ woro Ó ti woro sí woro Èmi wọ́n wá mi ní gbòòrò Tójú kò ojú ooró Ní ẹni tètè sòrò Táìmù sí ń sòrò Láti ìkọ̀rọ̀ sí gbòòrò Láti ìkòròdú.

Wanna make love on the moon, dancing to my tunes. Easy too much, it's not too much. I wanna be a forest if wishes were horses. Easy too much, it's not too much. If I want money, I do what dance, I got say. If I want money, I'm all by my shoulder, I'm all by my foyer, I'm all by me wanna be a billionaire, billionaire. Yeah, yeah. I wanna be a billionaire, billionaire. Yeah, yeah. Wanna wake up in a Lamborghini. I, I want to fly for Santorini. Make money to me. Oh, I, oh, yeah, yeah. If I want money, I do want dance. I got success. If I want money, me, ọmọ bàìmà ìṣòro ọmọ bàìmà ìfòyà ọmọ bàìmà yeah. mí. I wanna be a billionaire, billionaire. I wanna be a billionaire, billionaire. acheju bana jojo maka nọ n'ịma na ọ ogbo na if i tell you say he is na wayo ololo imamu ololo ololo imamu ololo ololo imamu ololo ego mo na ti ife yọrọ ti me ebili bi yamala kuma ebili bi yamala kuma niile muzamba ebiriri ya malamba ebe niile muzamba ebiriri ya malamba ebe niile muzamba ihe yalotire ego murachuru abụm oche mgbe erilo ibe solomon solusimu o ji patiletile ihe No matter how you feed a monkey, if you don't give a banana, you don't go happy. the money you go there. My brother hustle, make you no go there try your baby with the sugar daddy. Sister hustle, make you no go there try your hobby with the sugar mommy. Oh, we is a sugar wonder, it was oh oh, baby yeah. E, ololo ìpamọ́ oh ọ̀ ẹ̀mí ọ̀dọ́ ìdílé, ìgbà yẹn ló jí mi dé.

Larry Gaga nwanne ogwo n'igego ndị adịla ma onye ngana eji ya nwanne rapụ nwaanyị tụba ego mgbe ego ya abịa oge nwa ga-agba ọsọ asọ

party scatter, party scatter, the party scatter, the party scatter. Tell me, are you ready, yo? Are you ready, yo? You ready, Latino? Listen to the do re mi to Pastor Latino, Pastor Latino, ready, yo. uh Tell me, are you ready, yo? Yo, yo, yo, yo, yo, yo.

You buy me a pet, I love like my Say you want to dance, girl You won't want calling money for my bank Oh yes, got the down When the bodies, they been taking down When you see me around They just scatter, they dancing like loud We have to go We have to go Oh yeah, that's it down Like I just like that la For por no no

I'm chilling, I am feeling good. Monjaelo, I dare we find it, but She be fine, fine, let me Her body nice and sweet, her body just casting confusion. But you know, mobile than me. Cause I'm still there. Cause I can go there. Eh, only me, love me, oh. And let that me love me, Come oh. eh, on, love me, oh. Only about me, shut me, oh. Tuesday, Tuesday, take me away with girl. see Jane no get joy. No man no get joy. Can oh, I call me baddest boy? Oh, I'm baddest boy. Yeah, yeah, baddest boy. Let me go biggest boy. No chicken at the matter. Fine boy, I'm all gone. Jane no the see Jane no get joy. No man no get joy. Can I call me baddest boy? Oh, I'm baddest boy. Yeah, yeah. I shine with your face. I just say you get grace because I just want. Take space. I'm sure you know I get this. Hollywood Chapo, Nigeria come Congo, check out my home. Uma kibe yo, kide kide. Bala ko ibana, bala ko kama, bala ko ibana, bala ko kama. Hey, bala ko ibana, bala ko kama, bala ko ibana alogologo eh. ye yaa ba bulu yaa ba bulu kule nigo ye yaa ba bulu yaa ba bulu nigo ye nigo ye yaa ba you know me I do like gogo. Wetin you find go Sokoto? Me I get am for Baby your body roboto, make up spin like Okoso, make I fly you go Obodo. òyìnbó make we joko. ṣé ẹ ń gbé kí ló dé ẹ ń gbé kí ló dé kí ló dé tẹ ń hmm, bẹ́ẹ̀rì fún mi wọ́n bẹ́ẹ̀rì ó ti pẹ́ tójú mi ti ń lẹ́rì ó ti pẹ́ pẹ́pẹ́ jù lágbẹ́rì lọ. ojú kótó ló ṣe mi yá tó lágbógbó èyí yìí fagosókótó ṣàwọn lẹ́ka. If your body they up, Make a spin and man go bust up. Make a can you go up, bust up. Shower let up. Shit, my watch, shit, my watch, shit, my watch, shit, my watch, shit, my watch. Yeah, yeah, yeah. ọmọ mo máa ń ga bákan. àbí good bad boy no choice. ṣebí na we sing a song. Extraordinary things I'm doing. Ordinary things don't fit move me again. Extraordinary things I'm doing. Ordinary things don't fit move me again. I get ton nom, ah, c'est un tir aux fesses, tir aux fesses, tir aux fesses, ah, c'est un tir aux fesses, nigga, no they give me headache. C'est un tir aux fesses, tir aux fesses, tir aux fesses, ah, c'est un tir aux fesses, nigga, no they give me headache. Yeah, yeah. Oh, oh, oh, we in the club all night. Many things I don't try. I'm a boy, don't I? gas me up, no time, no time. Oh, I, ah. I'm trending, I don't know why. Oh, I don't need some boost up. I lost up on my own morning cup. Only some boost up. If you get in my check money, boy. but give me shawty low, give me valley no. How I get, I don't know. Life is yellow, you don't know tomorrow. Uh uh uh. Extraordinary things I'm doing. Nothing that change, nothing move me again. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ọ̀rẹ́ mi jọ ǹjẹ́ mo lè yáge oúnjẹ òun ni àjẹkẹjẹ ah, ń bẹ ah, kíní nǹkan ń ṣe yùngbà nínú oúnjẹ yìí. kọrí ìsọ oúnjẹ tuntun látọwọ́ ọǹgà ni. ṣé pé ọǹgà náà ti ní kọrí. àkànṣe ni láti inú èròjà ìṣẹ̀dálẹ̀ èmi ò rò pé mo lè ṣe nǹkan kan mọ́ láláì lo ìsọ oúnjẹ kọrí ti ọǹgà yìí o. ọ̀rẹ́ mi ǹjẹ́ lè yá mi ní ọtún gèlè yín yẹn. náà wáyé nìyẹn o. fún adùn tí wọ́n máa fi dáàbò bo rẹ mọ̀ yàtọ̀ lo kọrí ọ̀ǹgà tí a fi àpòpọ̀ àwọn èròjà ìṣẹ̀dálẹ̀ ṣe. ó ga o ṣé ẹ ṣàlè fún wa lóúnjẹ díẹ̀ sí i ọ̀ǹgà ọ̀ǹgà mama's helping hand. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you <laughs> love. A good day to shoot your shot. <laughs> A good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. I find the strength I need every time that I look into your eyes. love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news, the all Sports. All right, it's a beautiful evening here in the live studios of Fresh FM 105.9, and it's another fresh welcome to a fresh edition of Fresh Port on Fresh FM 105.9. You know what it is. This is the Fresh FM Nigeria headquarters, located and situated in Ayefele Music House here in Felele in Ibadan. Ladies and gentlemen, this evening again, I have the pleasure to announce to you that it is 4 o'clock again, just in case you are still in doubt about what that means it's time and time again for us to crisscross the lanes and brighten of the world of sport. I tell you this for free. We're going to celebrate top stories, making the waves in the world of sport. Fresh FM 105.9 the station that we keep getting popular because we have the formula to always make your day spectacular. You know, we will never, never decline to keep you inclined and abreast about the best news making the waves in the world of sports. My name is Olanyinka Latuberu. your Sport is here, MOS first of his name. I'm reporting for duty this time and I'm ready to lead the charge Touch the four cardinal points of sporting news stories around the globe. Satisfy your sporting news journeys. Execute this match day expertly because you know why. I have been commissioned by the station to do just that. We're gonna start crisscrossing from home front. Charity the same must always begin at home. All things being equal. Nigeria under 20 national team, the Fly Eagles, defeated Nigeria Republic one goal to nil in the friendly at the Stadium Municipal as preparations continue continue ahead of the Wafu Zombie Under 20 Cup of Nations. Gombe United forward Ibrahim Yayaz, six minutes effort, secured the victory for the Flying Eagles Nihame. Head coach Landambozo has selected a team of 30 players, remember, who will compete against Ghana's Black Starlet, Satellite, I beg your pardon, the young Etalons of Burkina Faso in Group B. Host Niger will be in the same group as Benin Republic, Togo, and Cote d'Ivoire. They will battle in Group A. Two teams will Sell into the semi-finals of each group, with the two finalists qualifying to represent the Wafu region, that is the West African region, at the 2023 Africa Under 20 Cup of Nations. Egypt will host the 2023 African Cup of Nations, while Indonesia will be the host of the 2023 FIFA Under Under 20 World Cup Finals semi finalist from the tournament in Egypt, that is the African Cup of Nations for the under 20 team, We qualify to represent Nigeria, Africa, and the World Cup to be hosted by Indonesia. Okay, case you want to know, these are the lineups of the players that executed that match day between Nigeria and Nigeria Republic. Chigoke, Anigbaso, Lekan Oyedele, Bolu Sholumade, Chikeze Okolie, babajulu abubakar daniel daga ọ̀nà mẹ́fà lọ́dún samson lawal yẹ̀yà ibrahim abdullahi ahmed and muhammad beji. Okay, still talking national team stories on the show this evening. The squad for the senior national team of Nigeria for the upcoming friendly games in the US and against Mexico and Ecuador on the 28th of May and 2nd of June, respectively, will be public. Will be made public next week. Head coach of the team, Salisu Yusuf, has been mandated to draft the list of players for the two games and also the 2023 African Cup of Nations qualifiers. The decision to let Yusuf name the squad for the game will him named the same, even if a substantive foreign coach is named before the games. Uh, as per what we gathered, Yusuf will, according to our sources, name the duo of Ahmed Musa, the captain of the Super Eagles, or Dion Judy Gallo in the squad, why the fact that both players uh, have entered at, at international retirement before the ill fated World Cup qualifiers playoff against uh, Ghana. The coach sees the duo as integral plan of his part of his plans, uh, and we go ahead to name them in the squad for the above mentioned games. He believes the team still needs the experience of the tour to help them evolve the team through these difficult patches. Okay, still talking Nigerian football, ladies and gentlemen. Let me confirm to you that Nigerian international football called Lauluwaino is closing on a return to English Premier League with Crystal Palace, reportedly close to reaching an agreement to sign from Torino. Torino happened to let the 25-year-old leave the club at the end of the season as his sale would enable them generate funds to strengthen the other areas of priority in the team. Anon has played 19 games in the Serie A this season, but with a year left on his deal, Torino are keen on trading him this summer for a fee in the region of 10 to 12 million euros. Two seasons ago, he spent the entire season Magazine und lernt vom Fuhren. but couldn't save them from beating the drop in the English Premier League. It is believed that they are also among the teams interested in signing him because Fulham are back in the in the Premier League. The former Chelsea youngster is also keen on a return to England, where he hopes to get sufficient game time to protect his status as a regular and a senior national team of Nigeria. Meanwhile, still talking local footballing stories. The deputy governor of Edo State, Right Honorable Comrade Philip Shahibol, has promised to give Edo Queens football Football Club of Benin. Unnecessary support required for them to do well in the Nigerian Women Football League Super Six tournament holding later this year in Benin. The sport loving deputy governor gave the assurances during the evening training session with the team yet today in Benin. He assured them of necessary and adequate support beginning from preparations and throughout the duration of the tournament to enable them to succeed. He revealed that he directed management to begin implementation of players' ratings and renown acceleration based on performances and discipline off and on the field. Two of Napoli's players, uh, star players, uh, are still considering their future at the club and they could leave at the end of the season, according to Sky Italia. Centre back uh, and Senegalese superstar Kalidou Koulibaly has been regularly linked with Europe's top clubs. White striker Victor Simen has also caught the hide and is reportedly interested in Arsenal and some other club. Napoli have not given up in the hope of retaining the duo, but will try to persuade the pair to stay and comedian feature to the club. Ladies and gentlemen, let's go on this commercial break. When we are back, we're going straight to foreign footballing stories. We are going to preview this, this night UEFA Champions League going down in Spain at the Estadio La Ceramica. We'll be back in the jiffy. Ramadan. At ShopRite, get all the essentials your family needs this Ramadan, like two whole chicken at 2,299 naira, 99 kobo per kilo, and 12 biggie 500 ml soft drinks at 1,299 naira, 99 kobo. Wishing you all a rewarding holy month. ShopRite, lower prices you can trust always. Prices valid till the 8th of May 2022. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you <laughs> love. A good day to shoot your shot. <laughs> a good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. Okay, welcome back from that commercial break with one foot already in the final of the 2021-2022 Champions League. Liverpool seek to complete the job against Villarreal in the second leg of their semi-final tie at the La Ceramica later today. Jurgen Klopp's side ran out two winners in the first leg at Anfield, but Una Emery's men have certainly upset the odds before. The Champions League hangover appeared to be in full effect for Villarreal as they went to 1 to Alaves in Saturday's La Liga battle. A bit with much change starting 11, and they are now welcoming Liverpool to a ground where Juventus, Bayern Munich both failed to uh, triumph. Only one side has, uh, has ever overturned a two-goal deficit in the Champions League semi-final, with Villarreal seeking to come back against the comeback kings in Liverpool following their extraordinary 2018 2019 turnaround against Barcelona, but a 12 game unbeaten run at home not stand. The Yellow Submarines a good chance. Not since November have Villarreal slumped to 8 feet in front of their own supporters. But Una Emery's side failed to register a single shot on target in the first leg, and not many bets will be placed on the La Liga side booking their ticket to the showpiece event now. Stepping out on the Ceramica Tour has been a difficult proposition for Pretoria of sides in recent months, but Villarreal offer little or nothing in attack at Anfield and have been been hit with injuries to the forward line and the, the worst possible time, while Liverpool may find it in slightly trickier to assert their dominance away from Anfield Fortress. A refreshed side looking almost unstoppable right now should book their spot at the final with minimal difficulty. That is uh, our preview of this night, uh, 8 p.m. Nigerian time, at the Estadio La Ceramica. The Yellow Submarines uh, Weave is squaring up against the six time champions and the most successful team from England in the UEFA Champions League. If Liverpool qualifies tonight, they will extend their appearances, their record appearances in English football in the UEFA Champions League final to 10. Meanwhile, Prime Minister Boris Johnson is reportedly considering giving some proceeds of the sale of Chelsea Football Club to grassroots football development in the UK. Yet the majority will still go towards supporting Ukraine. The British government are looking to avoid proceeds of around three billion pounds sitting in a frozen bank account, given the current blue blues owner Roman Abramovich has been sanctioned to, to, due to his ties with Russia President Vladimir Putin. A report from the UK details details that the Prime Minister wants the money to go to a foundation to help Ukraine recover following the Russian invasion and military escalation. Yet, there are concerns about the formalities of setting up such an initiative so quickly. Abramovich has previously said he wanted the proceeds to go to victims of war. Yet, according to a report this afternoon, the former Arsenal vice chairman David Dean has written to the minister asking that 750 million million of the sale should go towards grassroots football development with a focus on improving 20,000 playing surfaces, building more than 1,000 artificial pitches, and renovating changing rooms. Meanwhile, in a related development, ladies and gentlemen, Britain's richest man, Sir Jim Ratcliffe, is still holding out hope of winning Chelsea after submitting a 4.25 billion bid but the American investor Todd Bowlett remains in poor position. Bowlett is currently in a five-day period of negotiations about buying the club after the bids from Steve Bagulikia and Sam Martin Bruton were rejected last week. Yet Ratcliffe offer at the 11th hour is according to a report from the Evening Standard still seen as a viable option by insiders with the U.S. merchant bank Ring Group still in the process of confirming the new owner to take over offer from Roman Abramovich. Okay, still talking in Chelsea related footballing stories on the show today. Carlo Ancelotti has reportedly called on Real Madrid to do everything possible to sign Chelsea defender. You want to wait for this? They have captured, reportedly captured Antonio Rudiger. Rich James is the next in sight for the Los Blancos. They are expected to be active in the summer transfer market with Kylian Mbappe, Antonio Rudiger. They strongly tipped to make a switch to the Bernabeu with both of those signings potentially occurring on free transfers. Funds can be allocated as we are appears that Ancelotti has set his sight on the new right back, according to El Nacional a Spanish tabloid, the legendary Italian boss has informed Real Madrid officials that he wants James in his squad at the earliest opportunity. Although previous reports have indicated that the La Liga champions may wait until 2023 before launching a bid for the Blue Star. Ladies and gentlemen, it's a convenience pull to pull the break on today's show. The the edition, second half edition of Fresh Port on Fresh FM 105.9. Many thanks to you for listening. Join again Kenny Ogumiloro by 8 o'clock on the AM side tomorrow for another fresh package of fresh sports. Uh, it's going to be a like breakfast spicy. sports show on radio 8 o'clock on the AM side we will be here live to serve you the Jesus news and uh, the world of sports. Uh, my name is Olanyika Latuberu many thanks to my studio producer engineer Femi Adebayo thank you so very much my name is Olanyika May Mayor Sport is signing out MOS first of his name with a big promise that I will always still see you, you, you, you, and you around here, which is the sporting arena. You know what, people? Enjoy the rest of your Tuesday evening. Stay out of trouble. Matter the matter, still stay positive. God bless you. Also, It's 5 p.m. This Ramadan. Taste to no refreshment with Top Tea. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. This is your number one radio station. Ibadan Kini So Fresh FM Nibadan Lawa. Hello. everybody. Hello, everybody. We are here to make you happy. We are here to make you happy. We are here to turn your sorrow to happiness. I love you. Hello. Hello, ẹ̀yin tèmi lọ́kùnrin lóbìnrin bá a sì ń jọ. to make you happy, Baba. to make you happy, Mama turn your sorrow to happiness. everybody. We are here to make you happy. We are here to make you happy. We are here. Turn your sorrow to happiness lanu ẹgbẹrin. Èmi àlàbí ìjà òkúta àmọ́ ní wọn ní pàwọn tèmi lẹ́ẹ̀kún láíláí. Ọlọ́run ṣàánú ẹgbẹ́ ìwọ́de wa pàṣẹ kàkà rònà lọ́dún tuntun ọ̀nà bí àmì. Yàyẹ́ turn your sorrow to happiness. Listen to my music, listen to my lyrics listen to my music listen to my lyrics ọ̀gá náà fújì Pasuma ló ń pété o tó bá jẹ́ ti fújì ọ̀gá sani master bàbá sani master ẹ̀ mọ̀ ọ̀gá ńlá ṣàlọ́gá dédé ọ̀hún. hello hello ẹ̀ tẹ̀mí máa ṣe akẹ́wà ṣe ẹ̀ tẹ̀mí. Yeah, yeah, yeah, to, to make you happy, everybody, yeah, yeah. sọ̀rọ̀ tó wà We found happiness in your music. We found happiness in your music. It's of great value to this generation. It's of great value to this generation. Bóyá kẹ́lẹ́ bí mi pé àwọn wo ló sọ bẹ́ẹ̀ o àwọn ti jí bọ́lá gáúsù sàmúnì èmi wá ń dá wọn lóhùn o. èyí ni tuntun bá wá sí látú o ṣẹ̀rí kó yàtọ̀ sí títí tẹ̀lé o náà. hello everybody tèmi tuntun tẹ̀lé ibà sí. hello everybody yeah yeah to make you happy. yeah yeah to make you happy ẹni tíjọba bá sọ. yeah yeah to tán yóò sọ̀rọ̀ tó happiness. ọ̀tẹ̀ yìí yọ pẹ́lẹ́ mọ́ àwọn tàbí. lábàtàn ẹ máa ṣe gbà pé fújì ò ní pẹ́ lọ sùn irọ́ lèyí máa dá wọn ní sẹ́yìn jẹ́ kọ́mọ pàṣípò fújì láàyò aláwẹ̀. lábàtàn mi máa ṣe gbà fún ọba tí ó yára ọba kọ́ lánìí tá a bá sí akẹ́wàjẹ́. irọ́ lèyí máa dá máa dá kó ní jújù kọ́ tí wọ́n wò alábí jíwá. ẹni kálá pàlà kọ́ tí wọ́n wò bàbá wa sílá. ó ní sákàrà kó jẹ́ àgbà wọn o alábí. káwọn onírèké bọ́ sí kó ní pọ̀pù já nìtọ̀ ọ̀pẹ mi ẹ máa rí i pé láàrin nínú ìgbà rẹ́bùjì yóò kọ́ sí ọ kò lè tán rẹ́bùjì láàrin nínú ìgbà rẹ́bùjì yóò kọ́ sí ọ kò lè tán. tuntun lè yí ẹ máa fọ ọkàn ṣe fẹ́ mo kàn ní sójú òfò ládẹjọra wọn. Àjíbọ́lá gùn lè máa sùn máa o tuntun lè ẹ máa bọ̀ ọkàn sí o. pé mo gbàgbé fújì irọ́ ni ìbò jọra o. ọ̀gá la fújì sùn lè mọ̀ bó ṣe fẹ́ mo kàn ní sójú òfò ládẹjọra wọn. sọ̀rọ̀ orin fújì music balórin alábí fẹ́ni tó bá mọ̀ pọ̀ o. orin tó wà dáṣẹ́bù lórin bàbá ọpẹ́ o. kò gbẹ́sẹ̀ sí nílùú bàbá ọba kò sí bó ṣe fẹ́ sí ṣáàtì ìbéèrè o. aṣọ òsínjì ní kàlù àlùjọ. tẹ́wẹ́tẹ́wẹ́ làárẹ̀ kan torí tìlú ló kàn fáàmù o títí fàtúmọ̀ fẹsẹ̀ kó ìyàbọ̀ lọ́dún o. Pàgbọ́dọ̀ àlùjọ tó lù yùgbàyùgbà. Ìtàkùn bùjì music orientation tèmi pé. tẹ́wẹ́tẹ́wẹ́ la ẹ̀kọ́ tóní tìlú ló kàn fáàmù o. Kìsì Pasuma fẹ́ ṣe kórè àgọ́dùnú. Àgọ́dùnú o. Wà gbọ́dọ̀ àlùjọ sọ́dún yùgbàyùgbà. In terms of which music orientation tèmi pé. Má tẹ́ ọ́ lọ́wìn màjẹ́ ọgbẹ́ni ká. Orin bàtọ́ ká. fojú sọ àìlọ. ẹ àjọ̀nàkùn láti ẹ̀jẹ̀jẹ̀ o. ajábọ̀sọ mọ̀lẹ̀ wá ń gbó. ẹyẹ tó fọlọ́ọ̀kẹ́ tó tún dún. pàṣẹ ìpín tó fanilẹ̀ tún bímọ. torí pé pàṣẹ àná ń gbọ́. ìrẹsì mi ní. lọ sẹ́wọ̀ kẹ̀kẹ́ gbà kámú. ẹ̀kọ́ ní kókó ẹjọ́ ẹni pé ìgbàdùn kan. ìṣẹ̀dá tèmi ló rọ́bẹ̀ ló jẹ́ bébí yá. ẹ̀kọ́ ní kókó ẹjọ́ ẹni pé ìgbàdùn kan. ìṣẹ̀dá tèmi ló rọ́bẹ̀ ló jẹ́ bébí yá. bọ́lá ń bá láwọn dé ó à ní àdádúró ẹgbọ́n ta ni ẹni ọlọ́run dá tó lè tún ṣọlọ àkọ́dá ọlọ́run ṣálẹ̀ mi ẹ̀sà tó jẹ mọ́ ọ. bọ́lọ́hún bọ́lọ́hún tẹ ó àlàbí. Àyè àdádúró ẹgbọ́n ta ni ẹni ọlọ́run dá tó lè tún ṣọlọ àkọ́dá ọlọ́run ṣálẹ̀ mi ẹ̀sà tó mọ́ ẹ ní gbogbo gbà ní gbogbo àsìkò àsìkò ẹlẹ́kọ̀ọ́. gbogbo àsìkò inú ọlọ́run dùn sẹ̀mí Fásójì Bọ́lá ta ló wá ń bínú ẹni kan yé máa bínú mọ́ ọlọ́run ò ṣe bínú sínú sí i. ní gbogbo gbà ní gbogbo àsìkò gbogbo àsìkò ànàbí ìdúgbà. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. let's talk about it let's talk about it with, with yinka ayifale and eob. all right we need to slow down a bit. ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun. Ah, ah, wọ́n pè mí bẹ́ẹ̀ tó dákú. ṣẹ́gun gúnṣẹ́. Ah, ọlọ́run ní jẹun fi ọ gúnṣẹ́ mọ́là. lama. ká máa porúkọ ara wa látẹ̀yìn eh, yínká. káyín. what the fuck table. table four. table ẹwà èdè èdè ẹwà. fẹ́mi mi fẹ́. ìbájú ìbùkún kun <laughs> ok ọ̀gá abẹ nkọ sa kun ibi abẹ nkọ kun ibi nkọ. bea <laughs> bea nusuru bea ni ade adebiagun. laolu olúọlá ah, ó lọ ó lẹ ó lẹ pure ó pure abọ́ládé. Adébọ́lá. ayélujára kò rí bọ́lá ń bẹ̀. dé Abọ́ládé Abọ́ládé Adébọ́lá Báyọ̀ Yọba. Ọlọ́run wọ́n ẹ̀sìn mọ̀ pé ẹ̀ serious àfikún àtọ́ pa kọ̀ǹpútà. ọ̀dà sọ́ọ́rì mi ìmọ̀ ọmọ ẹ play láti bẹ̀rẹ̀ wá orin mi. wá pàṣùmọ̀ sí. wá pàṣùmọ̀ ọ̀dà sorry, mi ìmọ̀ ọmọ èmi kọ́ o. o <laughs> ti tẹ kọ̀mpútà pa. mo sọ́ọ́rì mi mo sọ́ọ́rì à. o kọ̀ rẹ ni yín ká yín. the only thing wey i like ọ̀gá. èwo ni kí ọ̀gá the only thing wey i like. ṣé kò tán ni ta ló pa sẹ́mi mo pa ni kò dà Sorry, sọ́ọ̀rì ọ̀gá. slow down a bit. ṣé kò sí ń bẹ̀ yẹn ni. mo rí kò rí ìwọ náà wà kíní jáde tán gbọ́n bíbélì tiẹ̀ rọ. mò ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ní mo sọ́rí ẹ̀ forí jì mí à kí n máa mọ̀. Ah. ìjà obìnrin là á kọ́ kí n bọ́ra o. Eh, let's talk about the drop. tó ti rí kò drop. kò drop. lónà o orin brandy ló fẹ́ play fún wa má play orin. let's talk about Celine Dion. Celine Dion bíbó kó má lọ play dandy o má play dandy o. brandy ṣé wọn náà ò tí ì rí ni. dandy. mama alaja. mala mama alaja ni. lama. lama. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale and EOB. Ọ̀tán. N tó wà ń bẹ̀ nù. Kò jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ tún lé ẹ̀. <laughs> ìyá ohun tí yẹn jẹ náà ìyá ohun tí yẹn jẹ. èmi dẹ̀ kọ́ o kẹ̀kẹ́ yìí ló dẹ̀ pa o táyà kẹ̀kẹ́ yìí ló tẹ kọ̀ǹpútà o mo ní sọ́ọ̀rì. o ti sọ bẹ́ẹ̀ ìwọ náà wá kíní jáde ṣó rí. rí sọ sọ́ọ̀rì rí sọ yanjú <laughs> adégbìtẹ́ gbìtẹ́ tẹ̀gbí tẹ̀gbí yanjú yanjú juyan juyan tẹ̀gbí juyan tẹ̀gbí kọmọláfẹ́ láfẹ́ kọmọ fẹ́la kọmọ ọlá ìyá ìyá ọlá ọlá ìyá ọlá ìyá ọlá. ọ̀gá gbé sàbí kọ́ gbé sàbí. Ah, ah. sábì gbé. sábì gbé. <laughs> Vincent kọ́. Vincent seventy seventy seventy hmm. eh, dj bright. ah bright, bright dj no o kọ ẹgẹgẹ ah ismail. ismail is i ismail. ismail ismail ismail ismail ismail ismail lọgbẹyin il lọgbẹyin eh, eh, ilmas ismail isma ismail ni. ní kíni. o ṣe é mí ní ọ̀gá <laughs> adé rẹ̀mí rẹ̀mí adé. gbẹ kúrò ń bẹ gbẹ kúrò ń bẹ ṣé wọ́n ò tí ì ṣetán náà. ṣé o tí rí ni. arúgbó voice ọ̀gá. o ṣe kí ló kọ ẹ kẹ́hìndé <laughs> hmm. simple. simble ajé jehai <laughs> ìlú mọ̀ọ́ká kàmọ́ ìlú kàmọ́ ìlú pajuan wampaj wampaj <laughs> mr sport sport mr sport mr okay saidi saidi Idi Saidi. Idi ìsàkọ saidi Idi ìsàì ìdí ìsà rọ́lákẹ́ kẹrọlá kẹrọlá ok ìyẹn lọ straight ó lọ kẹrọlá ṣe lọ bọ́sẹ̀ sẹ́bọ̀ <laughs> victoria ta victory eh? <laughs> victoria ria ro ro ria bọ́ǹkì. káàrọ̀ kò ní bọ́ǹkì nù. ok victoria ro ria ria ria rivik ria victor ria rivik ria victoria. Riatovic. Riatovic. Riatovic. ok Riatovic. Riatovic. ọ̀gá àsàn. ẹ́ àsàn kọ́. kí ló kọ ẹ gangan kí ló kọ ẹ orúkọ ẹ gangan ni orúkọ ẹ gangan ni kí ló kọ oyè tayo tayo oyè ni olè tayo olè kọ o samuel yínká àti sọtítì ẹka yín ni ẹka yín ni wọn. lulu. a lulu náà ni. lulu náà ni. a lupa ni ok orúkọ lulu ló dùn jù. tọpẹ pẹtọ edward world head world head yunifori rẹ tóbi. ta ló kù ta ló kù. ta ló kù ta ló kù ta ló kù ta ló kù eh, peter tapi <laughs> peter tapi àfa tí ò já. tí ò já àfa. orúkọ yẹn gangan abdulkarim karim eh? abdulayi abdulayi láyé àbùdù láyé àbùdù. yóò mọ parọ́ nù. Hmm? láyé àbùdù. akéwù gba gold. a ah, gold akéwù. akéwù <laughs> gba gold gold gba akéwù. gold gba akéwù. ẹ̀yìn kan lẹ́la kan yìí wà mí lọ. bámi délé. délé bámi. délé bámi ok. ayé fẹ́lẹ́. fẹ́lẹ́ ayé. ó èmi ti mọ̀ mo ti mọ̀. akin oyè oyè akin òye nẹ́kàn. nẹ́kàn òye. ó gùdù gan o. taloku taloku. kù. ta ló kù ta ló kù ta ló kù. ó kù yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ fẹ́tì fatai tíbe fatai ìtìfà ìtìfàì ìtìfàì ìtìàfì fatai fatai fatai ìtìàfì. taifai ìtíà ah, tai ìtíà tai yẹn ló gbẹ̀yìn tai tai fai tai fai fai. ọ̀bẹ́kẹ́ bẹ́ẹ̀ kẹ̀bẹ́ ẹ̀kẹ́ọ́b ẹ̀kẹ́ọ́b kẹ̀bẹ́sẹ̀ ọ̀bẹ́kẹ́ ọ̀bẹ́kẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ọ́b. ọ̀làríwájú. aa. Ah iwájú ọlárin iwájú ọlárin iwájú ọlárin ọlá iwájú ọlárin ọlá musayọ yọbusa. ọyọbusa. ọyọbusa. when something is fa, fa, faleke. fa, lekefa. fa, lekefa. fa kàn tiẹ̀ jẹ́ kálukú yí orúkọ ẹ̀ padà ká máa lò látẹ̀yìn. ta ló kù ẹ ti sọ ti gbèsè àbí. a ti sọ ta ló kù. ìyá gbẹdẹgbẹ yọǹkọ Táyọ̀ Yọ̀tà Faleti. Letifa. no Faleti. Fálétí Tífálé Tífálé Tífálé. ok ok Faith Afọlábí labi ah labi afọ. labi afọ. ọ̀gá <laughs> faith kiri eh, faith. mary gift eh, kọ. Hmm? mary, mary gift. mary gift. gift mary náà ni. Gi no. gift mary gift. ni mary. gift. ọ̀gá <laughs> wa tó bọ̀ gún mi lọ́rọ̀. ògún mi lọ́rọ̀. kò lọ́rọ̀ mú gùn. kò lọ́rọ̀ o ní sùúrù. ògún mi lọ́rọ̀ ọ̀rọ̀ mi lógún hmm. lọ́rọ̀ mi ògún. àárín lọ̀rọ̀ mi ògún ni. lọ̀rọ̀ mi ló lọ̀rọ̀ mi ògún. ọ̀rọ̀ mi gún. ọ̀rọ̀ mi ló ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi. ìrọ̀ kọ̀yámúgùn o. kọ̀yámúgùn o ọ̀rọ̀ mi ló gùn. gùn mi lọ lọ́rọ̀. onílé ẹkú onílé ẹkú lé. àti ṣe tán. ẹkú àṣekù ọdún ẹnlẹ́ ẹ̀kú ọdún ẹ̀kú yẹ̀dùn. ntọ́ bá wa wádìí lónìí nù. Hmm. bó tún ṣe bá wa wá nù. onílé ẹ̀kú lé o. sòtọ́ ni o adétúbẹ̀rù ńkọ́. adétúbẹ̀rù adétúbẹ̀rù ní sùúrù rùrù tó ní sùúrù. kùrùbẹ́ adé. kùrùbẹ́ ọ gbádùn kùrùbẹ́ adé. kùrùbẹ́ adé adétúbẹ̀rù rùrù rùrù tó rùbẹ́ tó rùbẹ́ tádé. ọ̀gá mi kò fọ̀rọ̀ náà ṣàdé tó ń bẹ̀rù ni ọ̀gá ṣàdé tó ń bẹ̀rù. ṣàdé tó ń bẹ̀rù. ṣàdé tó ń bẹ̀rù ni. bóyá ó rẹjò. adé adé tó bẹ̀rù rú tó. rùbẹ́ tó adé. ṣàdé tó ń bẹ̀rù ni. ọ̀gá ṣàdé tó ń bẹ̀rù ni. dọ́nà akim karim nǹkan. akim karim akim. akim karim. karim karim Akim karim yẹn rimka rimka mm, yẹn rimka hakim mak mm, mm, mak hmm? sena nase nase ok biola. a Baba tún mi ṣe ṣe mi tún bàbá. bolúwají. bolúwají. bolúwají olúwa bo jí olúwa bo olúwa bo jí olúwa bó jí olúwa bó. ọ̀gá ọ̀tọ̀ gbọ́lá hàn. gbọ́lá hàn gbọ́lá hàn láhàn gbọ̀. gbọ́lá hàn láhàn gbọ̀. hàn lágbọ̀. hàn lágbọ̀. ọ̀hàn lágbọ̀. ọ̀hàn lágbọ̀. Yeah. Dandy, dinda ni. wọ́n ní isaac brown. isaac ah abdulhadi ní sùúrù ẹja mu ẹja kọ́ mu brown. Ah, ẹja mu isaac. mi ò sick. <laughs> isaac zik i yamu yamu sick. zik i zik sick i. zik i ìwọ ni wàá sọ yẹn. isaac zik i. i brown i zik i brown i. n rọ brown n ra tọba brown brown brown brown yẹn le gan o. ó lágbára ló lè fẹ́ le jù. èyí ó gbé sínú ni. brown yọ̀n pé èèyàn gbé brown. nra. bí ìgbà tó fẹ́ pe cobra. èèyàn ó gbìn láti kùn jáde síta. nra. caprice kọ mọlẹjà aderibigbé gberibiade gberibiade jẹgẹdẹ jẹgẹdẹ dẹgẹgẹ jẹgẹdẹ dẹgẹgẹ dẹgẹgẹ oníwàásù kọra ṣeun ń ṣe bíi brown náà ni ṣeun ń ṣe. ọ̀gá wọ́n tó àfíà. Ah, mú yìí wá wá mú yìí mú wá mú yìí wá mú yìí wá yí mú wá yí mú wá yí mú wá yí mú wá yí mú. mo ti mọ̀ mo ti mọ̀ yé o èmi ti mọ̀. a ti parí fẹlẹ ok shitu akeem shitu akeem ok. tushi. Eh? láì ṣe ṣinko láì ṣe ṣinko. shitu tushi. shitu tushi. tushi. akeem nǹkan ọ̀gá wọ́n tọ̀ kọ́ ọ fẹ́ àlálẹ̀ mi. fi wọ́n lẹ̀ àti sọ kọ́mọ láfẹ́ ara mi. ok ọlálọ́mí ọlálọ́mí mi ọlọ́lá mi ọlọ́lá àmọ̀lé lèmọ́ lèmọ́ lèmọ́ lèmọ́ lèmọ́. fadoju judofa fadoju judofa judofa. akínkúnmi alábí ah, jaka kọ́kọ́ mú akínkúnmi ibi ibìlá. bìàlá. ibìàlá. bìàlá. ibìlá. ibìàlá ni sọ alabi. alábí ok ibìàlá. akínkúnmi mìíràn mìíràn. Hmm. ọ̀gá ọ̀tọ̀ fẹ̀ dẹ́mà ọmọ ẹ̀dẹ́mà. ẹ̀dẹ́mà yẹn ẹ̀dẹ́mà. mà ẹ̀dẹ́. mẹ́ẹ̀mọ́. ya fúnra yín ẹ̀pọ̀ kọ́ ti yín látẹ̀yìn kíni kíni tọ̀dọ̀ yín ọjà yìí tẹ́ bá pọ̀ kọ́ ti yín gangan látẹ̀yìn. káyọ̀ bá ń jẹ́ Adébọ́lá Adébọ́lá Bọ́lá Adé ni Bọ́lá Adé ni ẹ bá jẹ́ Káyìdé Déyìnkẹ́ Déyìnkẹ́ Táíwò orúkọ yẹn lọ Déyìnkẹ́ Kẹ́hìndé Déyìnkẹ́ Déyìnkẹ́ ó dẹ̀ lọ Táíwò Wóyítà Kẹ́láfọ́ Kẹ́láfọ́ Fọlákẹ́ Kẹ́láfọ́ Kẹ́láfọ́ kẹ́ ẹ láàfọ ẹ láàfọ kẹ́ ẹ láàfọ ẹ láàfọ <laughs> ọlá di méjì. di méjì ọlá. méjì di ọlá. méjì di ọlá. ìjẹ mi dá ọlá. méjì di ọlá ni. jìmé jìmé jìmé di ọlá. jìmé di ọlá. Hmm. oyin san sanwó yìí. ẹ jẹ́ àdàdú kí kálukú bẹ̀rẹ̀ tiẹ̀ látẹ̀yìn nílé. onílé ẹkúlé ìrọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ jẹ́. ìtọ́jú pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà yín èèyàn. twenty sixteen àwọn àgbààgbà tó tẹ̀lé oòdùà àdó mẹ́rìndínlógún ni wọ́n rẹ pé mẹ́rìnlélógún làwọn àgbààgbà tí ń bẹ lálẹ́ ọ̀run tí wọ́n mm. kọ́ mímọ́ sí olúwa mm. ọba pẹ́tẹ́ ọwọ́ ìbà tẹ́ ẹ dé àtẹlẹdẹsẹ̀ ìbà rẹ̀ òní kò jọ máa wò wá àtàtà elójúmọ̀ká ni mí láyínká tí gbogbo ayé ń pè lẹ́nìkan òṣòjagun labí ti ń para lé bí ẹni ń para ogun ó ń dira ètò bí ẹni lọ́wọ́ àlàkàdì ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ńkan owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú yìí tí mo fi ń gba lọ́wọ́ yín káàbọ̀ ọlọ́run ògo ni fún ọkọ rẹ̀ kámọ̀ kíra wa pé a kú àṣekù ọdún a kú ọdún àkú mùsùlùmí mùsùlùmá àti gbogbo àwa tọdún tún bá láyé náà pé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ibà ṣòun tó ń fàánú gbà wá kí la bá mọ wí láyìíká àánú ló fi ń gbà wá la fi ń ráàyè dọ̀wẹ́kẹ̀ wúwo mm. àwọn kan náà kí wọ́n dọ̀wẹ́kẹ̀ mm, báyìí mm. ibi àwa ti ń dọ̀wẹ́kẹ̀ yìí igbe ń sọ níbìkan ni ah, ibi àwa sì ti ń dọ̀wẹ́kẹ̀ báyìí wọ́n pariwo ẹ bí a sì ti ń dọ̀wọ́ a sì ti ń dọ̀wọ́ ẹ̀kẹ́ iná ní sẹ́ẹ̀kì hmm. owó tuntun tún tẹ lómi lọ́wọ́ níṣẹ́ tolóhùn tolóhùn aláàtì wọlé pẹ̀lú omi wọlé báyìí tọ́ rẹ́rìn músẹ́ kò sí tó mú kí ẹ̀fọ́rí lọ bí aláàtì. bẹ́ẹ̀ni ọwọ́ <laughs> èèyàn máa ń rò pòun sí ìkíni hmm. ṣùgbọ́n tó wá gbọ́ pé owó yẹn ti wọlé o. a kàn rẹ́rìn músẹ́ láì lo oògùn kíákíá lifestyle ó sì eh, mọ change. wọ́n fúnra wa ni mo fi bẹ́ẹ̀ ta. yóò sì mọ sọ fún àwọn èèyàn pòun kì í jọbẹ̀ àná. <laughs> ẹni tí wọ́n ń bẹ̀ tẹ́lẹ̀ pé bí o tiẹ̀ jomi toro ẹja yìí kò fi jẹ ráìsì díẹ̀. a wá béèrè pé sóun lè rámàlà a ní kó fẹ́lẹ́ díẹ̀ kó fẹ́lẹ́ díẹ̀ torí kò góńgó òun kò lè gbà jẹ́ ewédú yẹn jẹ́ kó a ní kó dákun ẹ jẹ́ kí irú pọ̀ ju ewédú lọ kẹ́sì fi ẹ̀gún sí kánísì kẹ́ ẹ ṣá ewédú yẹn ṣakíṣakíṣakí hmm. kẹ́ ẹ ṣá irú yẹn ṣakíṣakí sínú ewédú yẹn ẹ wá jẹ́ kó dúdú dáadáa hmm. kó yọ̀ kó yọ̀ blender hmm. ìjábẹ̀ ni kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní rí owó nù. Mm, owó mm. dénú. àwọn kan wà tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí làwọn fi ń gbéra. bẹ́ẹ̀ni. bí wọ́n bá ń ronú tàbí tí ìrònú bá dorí àgbà wọn kodò. Mm. wọ́n ní ẹ jẹ́ káwọn dìdìrín méjì yìí dé sórí afẹ́fẹ́. nígbà tí bẹ̀rẹ̀ a máa wà òkè. wọ́n ní a wà òkè. bẹ́ẹ̀ni. ká tún lọ́wọ́ Ọlọ́run náà. ta la wa gan táwọn èèyàn ń dúró dè. wọ́n wa fáwọn tí wọ́n wà lórí bẹ́ẹ̀dì ní let's talk about. ẹ máa gbọ́ ayífẹ́lẹ́ àti ilé òbí. ẹ máa gbọ́ àwọn dìdìrín méjì yẹn. ìgbẹ́ bá ti ń gbọ́ kọ́mọ láfẹ́ ọláìyá àti ọlálọ́mí ara yín ọ̀yà. <laughs> wa wọn. kí ara wa ni mo dúpẹ́ lọ́wọ́ olódùmarè fún. ògo ni fowókọ rẹ̀. arínitán amúnitán agbénitán agbénitán hmm, agbanilágbàtán orínitán kò ṣeé farapamọ́ fún ọba tó ní gbogbo àṣírí hmm, lọ́wọ́ báyé bá lóun fi pamọ́ hmm. ọlọ́run á ní àwọn kan wà tí wọ́n lò tú jáde ta ló tú ọ láyé ta ló jù ọ lọ tó fi ń jọlọ́run kò lè yé èèyàn ojoojúmọ́ ayé làwa yọ ọmọ kó bẹ́rẹ́ fún ọ torí tó bá jẹ́ kí bàbá àti màmá ṣe rógo lò tó láyé làwọn ọmọ rẹ̀ ó ṣe rógo ah. láyé ká mọ wulẹ̀ kára rẹ máwọn tí orogo nù kébì náà ya gbójú kúrò mẹ wa lọ́wọ́ ni bá sì wà. èmi náà sì wà lóko mm, kogi lọ́wọ́ gan ti fi ọ ti lóko tó bẹ́ẹ̀ ni ọ wà mm, fara nu ah, ọ̀pẹ tàbí kò ní wúúú fara nu ọ̀pẹ mm. kápẹ́ bí wọ́n ṣe ń pè ní wọn níbi tó yẹ kí ìwọ wà nù o. bẹ́ẹ̀ iṣẹ́ lówó. kí la fẹ́ gbólódùmarè kò sí. bẹ́ẹ̀ ni àwọn kan sì wà ní ìsinmi ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí táwọn ń wọlé tó wà lókè tí wọ́n fi ń tọrọ hmm. tó sì jẹ́ pé báwọn náà ṣe ń nàgà yìí lára àwọn kan tó ju àwọn náà lọ táwọn náà ń wọlá tí wọ́n fi tọrọ ntọ́lódùmarè fi ń jọ́ lọ́rùn nù àwọn kan wá ń pè ní adọ́gbadélẹ̀mọ́ kò síbi kan ṣoṣo ntọ́ fi ń jọ́lódùmarè kò lè yé wòlíì hmm. ntọ́ sì fi ń jọ́lódùmarè kò lè yé ẹnìkankan gbogbo àwọn èèyàn tí wọ́n mọ rírì rẹ ní àmọ́ tọ́lọ̀ ń fi àánú fẹ́ dànù ah. kó wo kòtò tí wọ́n gbẹ́ sílẹ̀ tó yẹ kó jìn sí àmọ́ tọ́lọ̀ ń fi àánú kọ́ba rẹ̀ kó tún wá wo tó yẹ kó ṣe ọmọ tàbí ìyàwó tó ló gbìmọ̀ rẹ̀ ní tó lóun mm-hmm. ò gbọdọ̀ ẹ̀ o ò ní mọ complain pé broke nígbà míì tó rà á mọ̀ bóyá àwọn nǹkan tí ìbá ṣẹlẹ̀ yìí la fi gbọn owó dànù fún hmm. sáà kan lọ́wọ́ rẹ̀ hmm. ta ni kọ́ pọ́ọ̀sì díẹ̀ ná hmm. kì í ṣe pé òní ló ń gbọ́ eh, báyà. ajá ìlòmí òkú ń sunkún ajá. bẹ́ẹ̀ni òní pápá ah, yẹn lòmí ikú kò ní yá dáhùn. ọ̀rọ̀ ajá yẹn dùn. mo ah, gbọ́ tíjà lọ ti wọlé ọ̀dọ̀ tó wọ pótù ẹnìkan rí tó sì bẹ̀rẹ̀ sí ní complain oníṣàsìkò ló yẹ kíjà lọ wá ọmọ tó mọ ọjà lọ wọn sọ fún un. ọlọ́run ò jẹ́ kíjà lọ kó kó ah, ọmọ ẹ lọ. láyínká tó bá mọ mọ́ káì títóbi nígbìmọ̀ lẹ́ ọba tó ń jẹ́ èmi ni mọ̀ ṣe bẹ̀rù n tó fi ń jọlọ́run wà ló fi hàn yẹn kápò fi hàn yẹn ni wọn bá ti babẹ̀ jẹ́ o hmm. ga títí ayé ò gbọ́ ọ̀run ọgbọ́ o fọ̀run ṣe lé o wá fayé ṣàkóso ti sẹ̀rẹ̀ o ń ṣòwò wù ọ́ fẹ́ ni ó wù ọ́ láàkó tó wù ọ́ kò hmm. sẹ́ni tó lè mú ọ sí hmm, tèmi yóò bá yin ẹ̀ nǹkan ti ṣe mí tí n bá fògo fún wa jẹ́ àwọn onímọ̀ ló wà láàrin àwọn kérúbù hmm. wọn ló jókòó lórí tán pè ní òbírí ayé gbogbo ayé wá dàbí ẹlẹ́ẹ̀gà lójú rẹ̀ wọn náà pè ní òdùdù gbẹrẹdù ah, bẹ́ẹ̀ ni ọ̀gbàmọ̀gbàmù ojú ọ̀run òṣè gbámú gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ọ̀gbàmọ̀gbàmù ojú ọ̀run òṣè gbámú gbàyàngbàyàn tí ń hmm. gbàyàn lọ́wọ́ àwọn hmm. èèyàn tó fẹ́ fayé hàn láyìíká ọ̀gbàmọ̀gbàmù ojú ọ̀run òṣè gbámú bàbá mi àgbàlagbà tí ń gbani lọ́wọ́ àwọn àgbà yàrá ogún ọdún tẹ̀sí ti ń sáré ẹ̀kú iwájú ní ọmọ kílẹ̀ tẹ́lẹ̀ ọgbọ̀n ọdún tó kù èkó ti ń lọ ní ah, òyìnbó ah, ẹkú iwájú ni ó mọ̀ képa ńlá báyé tóbi jù bẹ́ẹ̀ lọ báyé kẹnu jù bẹ́ẹ̀ lọ mm. báyé hẹ̀rẹ̀mọ̀ jù bẹ́ẹ̀ lọ mm. báyé hẹ̀rẹ̀ǹtẹ̀ jù bẹ́ẹ̀ lọ mm. bó ní kọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ bó sì tún tóbi jù bẹ́ẹ̀ lọ síbẹ̀ ayérayé ń gbà tó tóbi ju ayé lọ ayérayé tó lè gbáyé mi láì mú mi sí ọba tó gbé kúmi tí ò sì pọ̀ fún wọ́n ń pe àwọn kan ní ìmùlẹ̀ òun sì ń jẹ́ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ nínú ìmùlẹ̀ ìjìnlẹ̀ tó gbé ìmùlẹ̀ mi bó tí ìjìnlẹ̀ bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ìmùlẹ̀ ó sì dákẹ́ rárá ayé ló ní ìmùlẹ̀ ayérayé ló ní ni fún kọ́ rẹ̀ àìkú kò tí kò yín irinkin kò sí dípẹ́ta kò díbàjẹ́ agbára ayé àtagbára ọ̀run ń bẹ ní ìkíà rẹ̀ abájọ tó kun firi tó sá tí jọ́dánì rí tó padà oh sẹ́yìn tókè lọ́lá fi ń fò bí àgbò tókè kékèké ń fò bí ọ̀dà àgùntàn abájọ tilẹ̀ fi ń wárìrì níwájú ọlọ́run olódùmarè ọba tó mọ̀mọ́ tálákà jáde nú ẹrọ̀fọ̀ mọ̀mọ́ mm. nkùlà kò ságbe kúrò nínú dọ̀tí láyé ká ló mú lóun dé ó dé tó bá lóun ò dé kò dé àìdí ẹ̀ níjàyà tó bá dé tán ìkàyà ni ọba ṣoore kàyà láyà ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. Aifale, and EOB. when we buy this land for 2017 them tell us and a one big estate won't bid for there This now 2022 land we no see no allocation paper safe who side now they not even they pick our call again you see this land now they told one wey i go buy this? i buy your four million naira after i build and finish somebody come come from nowhere He say oh boy this now my father father land Now me get am police station today courtroom tomorrow so so wahala i don't say. person go come take confirm if the land wey im wan buy na correct one. How person fit take confirm land document before im pay money? Hmm. No go fall mugu for the hand of 419 people on top land matter o. kia kia make you call Sope Edward Realty Company Limited today to confirm every every before you buy that land. Make you green green them for 081 522 50214 or 080 984 23000 come make we guide you for all your waka on top that next land where you wan buy dr edward realty company limited property consultants and managers Hey, eh, eh, hey, eh. hey, prophet ezekiah olúbóyè ọládèjì annual mega praise twenty twenty two season four. four. yẹ gbogbo ọmọ ọlọ́run ẹ jẹ́ kájọ fìyìn fọlọ́dùmarè tí gbogbo èèyàn á dè máa lọ pẹ̀lú ẹ̀rí tó dájú ìjọ christ apostolic church canaan land headquarters kilomita two omi funfun road garage ọlọ́dẹ ilé ifẹ̀ nípínlẹ̀ ọ̀ṣun ni ó ti wáyé o lọ́jọ́ saturday seventh may ọdún twenty twenty two yìí aago mẹ́fà ìrọ̀lẹ́ láti bẹ̀rẹ̀ sí ní fi orin ìyìn fa ọlọ́run sọ̀kalẹ̀ àwọn olóyè mi tó máa kọrin níbẹ̀ ni màmá d a fásọyìn cac good women elder niyi evangelist abel dosunmu mega nine nine anointed glorious adébáyọ̀ evangelist akínọlá melody lady evangelist títí lọ́pẹ́ olúdáre títí ààrẹ olórin minister dose oyekan lady evangelist bùnmi akínàánú omijé ojú mi pastor elisha alálàdé bàbá orí òkè ìkòyí òkè ọ̀ṣun dcc superintendent ni guest minister fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three three two seven four three four seven prophet and evangelist ezekiel olúbóyè ọ̀ládèjì jp baba kenaland cac general evangelist worldwide ló máa gba gbogbo yẹn lálejò ìyìn máa bí testimony fẹ́mi àti ẹ̀ jésù gbogbo òbí ọjọ́ ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tìyín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the league of high flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday twentieth august twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé olive branch college ìbàdàn tó wà ní plot eleven b akíngbàdé street opposite bọ́láìgì international market gbági old ife road ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ olive branch college ìbàdàn fẹ́kùrẹ́rì àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary living spring international international school ó wà lẹ́yìn olive branch college olive branch college Kingdom Life Global Christian Ministries invites you to Dominion Convention 2022 with the theme Mega Favor. Coming up from Wednesday 4th to Sunday 8th May 2022, time 9 a.m. and 5 p.m. daily. Ministering Bishop Karadio Dulaja, Apostle Sunday Pupola, and your host, Bishop M.A. Olubusui and Reverend Mrs. Elizabeth Olubusui. Venue is the Mercy Cathedral behind Total Grace Petrol Station, opposite Wema Bank, New Ife Ibadan Expressway, Alari Layout, Ibadan. Special features are prayer rain Open Ye the Gate from Thursday to Friday, 8 a.m. to 11 a.m. On Saturday, Workers and Ministers Congress at 9 a.m. For more information, log on to www.klcc.ng or call 0904 212 8782. You can also watch online on all our social media channels. Dominion Convention 2022, it's your time to be highly favored. Jesus is Lord. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. wọ́n ló ń ṣé wọ́n ló ń ah. ṣé wọ́n sọ pé. ebi music house la wà. tuntun ni kó ló máa lu kòǹkòló sí <laughs> orin olórin. ẹni tí ọba mu orin kọ tó bá débi ẹ̀mí orin gbọ́dọ̀ balẹ̀. n gbọ́dọ̀ tẹ̀ ń kọ ọlọ́run tó tóbi lẹ́ẹ̀kan dẹ́ ìlú kìkì ìdílé gbẹ ọlọ́run bàbá àgbàlagbà. n gbọ́dọ̀ tó ń dínwó sí i mo ṣe kọ́ nìyẹn. <laughs> Jacob mo ti fẹ́ kọ́. kọ ẹ àkọ́kọ́ déhùn sí. lọ́hùn tó tóbi ah, lọ́hùn bàbá àgbà. ọmọ ọlọ́hùn ọ tún déhùn sí déhùn sí. dona èèyàn ẹ àìjẹ méjìlá bá àlàdé ètò fún mi náà tó mi ìyàwó mi la máa ń bá mi sọ ẹ o mọ jójó mu ni ah, ah, fi mí lẹ. òun jó sínú. ebi kọlórin mọ ti kọrin kí mọ mi ni. wo ò ní láti. látijọ́ tí mo ti mọ láyínká ayéfẹ́lẹ́ kò disqualify yẹn pé kọ̀mọ́ jójó kọ́mọ́ náà ó fún mi. ijó ò máa ta ọba àmọ́ jó. mo lè lóun Ah, láyìnká ti pèyàn léyìn pàtàkì tí ń bẹ láwùjọ rí tó jẹ́ pé àwọn tọ́ọ̀gì wà ó ní ọlọ́ládé lòún bá ròde èèyàn pàtàkì tí ń bẹ láwùjọ ọlọ́ládé kọ́ ni mo pe ọlọ́láyé ọlọ́láyé ni mm. ọlọ́ládé mo tiẹ̀ pé ó ní èèyàn pàtàkì tí ń bẹ ní àwùjọ àti kì í ṣe èèyàn pàtàkì rárá <laughs> bó ṣe ń náwó tán tí ń sọ̀kalẹ̀ orí stage làwọn mú pòkó kòkòkò mm-hmm. wọ́n tún ná ni wọ́n á ní ah mo ní sẹ́ láyínká mo láyínká lòun mọ́ ohun tó wọ̀n kàn láìkì ni pé kó jẹ́ kó ju àgbo òun ní tó ẹ̀sẹ̀ náwó tán kó kó jẹ́ kó bọ́ sẹ́yìn àgbo gbogbo lẹ́yìn pàtàkì tí mo láwùjọ ní lòun náà fún òun. ọlọ́lá ni gbogbo eléré máa ń bá ròde. ọlọ́lá dé hmm. ẹ̀bẹ́ ọlọ́lá ni. ọlọ́lá yé mo bá ròde. iye bo mi o. tàbí kẹ́ ẹ mọ̀ parọ́ fún wa pé. ta ni eh, parọ́ fún yín. ilé eh, kínní kan ò jìnnà káwọ mọ́tò máa bá ẹ dẹ́n bẹ́ẹ̀ ni kogi ò jìnnà káwọ mọ́tò dé bẹ́ẹ̀ ni. o ti lọ kogi ọ̀rẹ́ bí so kò ní ìdíkọ. tí ìbá ṣe pọ́n gbé wa gan mugun kogi ò jìnnà káwọ mọ́tò ṣé ọ fẹsẹ̀ rìn tẹ́lẹ̀ mi bọ́. ọyọ kan lójú ọ̀tọ̀ ń bẹ̀. inú kí ni. àwọn tó fẹ́ràn mi ń gbádùn mi. <laughs> so èmi náà gbádùn gbogbo ẹ. ok iye nìkan lójú òótọ́ ni ẹ. àwọn tó fẹ́ràn rẹ̀ ń gbádùn. àwọn tó fẹ́ràn mi ń gbádùn mi. iye nìkan lójú òótọ́ rẹ̀. èmi náà ń gbádùn gbogbo wọn mm. torí wọn mo ṣe ń lùlù àlùjọ. yes iye eh, ọ̀gá iye nìkan lójú òótọ́ ọ̀gá. àlùjọ mi ń bá wọn lẹ́jẹ̀ mu eh. èmi kẹ́ ń fún wọn nílò àtòrin mi. iye nìkan lójú òótọ́ torí wọn mo ṣe lùlù àlùjọ. Eh, wọ́n ní òótọ́ lè yàn. ọba òkè torí pé n àlùjọ mu. lẹ́nu kẹ́ni ọ̀tọ̀. o tọ́ ni tó sọ. o tọ́ ni yẹn lẹ́nu ah, eh. láti eh, bí ìdí omi di amẹ́ríkà lẹ́nu <laughs> yòókù. Ah, ọ̀gá ibi ò sọ pé ọ̀gá scam ni o. àwọn tèmi tó ń fẹ́ mi o. tóbi dẹ ibi tí ọ̀gá ti sẹ̀ wa. Eh. wọ́n ti ṣẹ̀ṣẹ̀ jókòó ẹ̀mí kó ọ̀la àìpọ́lẹ́ gángan bàbá ẹ̀ wọ́n ní ó wá tẹ̀dọ́ sí ìkọ́tì ni wọ́n ní kalaba ní bàbá ẹ̀ bọ́ according to the story. wọ́n ní kalaba ni baba yìí fẹ́lẹ́. kalaba ni baba ti sọ ìgbàjá ìfẹ́lẹ́ tó dé fìlà yẹn. fìlà nínú rẹ́kọ̀d tó ti wọ aṣọ arambi. aṣọ àwọn náà àwọn ti east lẹ́nu ẹ̀. Ah. no story ni aṣọ ah, náà lọ ọ̀gá. àwọn yẹn wá wá yìí fẹ́lẹ́ dáadáa. no wọ́n ní baba baba gẹ́gẹ́ baba Táíwò àìfẹ́lẹ́ baba Joshua. ẹja sọ tòótọ́ fúnra wa ká má kúrò ká má jalè o bí yẹn bá wo láyé ká tó bá wọ ọsọ àwọn Ìgbò tán ọjọ́ Patrick ti ń ta Patrick. àìfọlẹ́ má kọrin ibo báyìí wọlé ibo lọ́jọ́ ojú ẹ̀jú Yorùbá lọ. jona tó bá wọṣọ ibo tán pẹ̀lú fìlà wọn ọjọ́ ah. Patrick ti ń ta pati o honestly. ibo story tí mo gbọ́ nìyẹn o. story tó gbọ́ ni. tá a story fún ọ. Ah, òní òní ló kó mi. Ah, ọ̀gá ma sẹ́ wọ́n ní wọ́n ní wọ́n ní tó bá wà ní. gbẹdìde gbẹdìde nfa lọ́wọ́. ẹ wá yìí dẹ. má ì tí arrest ẹ jẹ́ ọ sọ tẹnu ẹ má wo àyèké mo nígbà kó gbé tọ̀ fún ẹ̀mí jẹ́ kó sọ tẹ̀lé mi o má jẹ́ kó gbé mi oníkàlàbà ni bàbá ayé bẹ́ẹ̀ ti sẹ̀ wá. wọ́n ní bàbá gángan wọ́n ní transfer ni bàbá ṣe bàbá tíṣà wọ́n ní bàbá tíṣà nígbà tí ó dé láti kàlàbà gángan wọ́n ní bàbá gángan wípé bàbá ìkọ́tì lọ́dẹ sí. ìkọ́tì. wọ́n ní àmọ́ ìkọ́tì ni bàbá ti kọ́ ló ti pẹ́ mbẹ́. tó ti gbé ni ibẹ̀ ló ti fi mama ẹ̀pẹ́lẹ́. ló ti mú fẹ́ mama ẹ̀pẹ́lẹ́ gẹ́gẹ́ ní ìkọ́tì. ṣèwọ́ ló ń pàtàn. ìyá bàbá ìyá ayé fẹ́lẹ́ gẹ́gẹ́. ṣebí bàbá tẹ̀mí ni my father baba táwọn níbi baba ọ ní baba joshua ọ ní joshua kọ orúkọ kalaba ní joshua. tó tọ́ ni tó tọ́ ni torí mo ti rí joshua dàrí yé. ọ̀gá nǹkan tí mo sọ yìí mo ní ẹlẹ́rìí o sẹ̀rí máa jẹ́ mi sọ ọ wà. sẹ̀rí yóò kó bá ọ ọ̀gá sẹ̀rí máa jẹ́ mi sọ wà. farabalẹ̀ o ti ń sọ̀rọ̀ lọ àwọn òwe jìnnà tó máa ń pa ọ náà ni mo fi ń da gbogbo ọ̀rọ̀ rú ẹ̀rí máa jẹ́ mi ìṣó. ọ̀gá kankan náà lásán ìṣẹ́rí máa jẹ ibẹ̀ ni ìkẹtùmọ́sọ ọ ni bàbá ló wá ṣe ló wá ṣe tíṣà ní ìkọ́tì. ẹ̀dínkùtì. ìkọ́tọ̀ hmm. wáyà bàbá hmm. ti kọ́ níbẹ̀ o ti transfer bàbá lọ sí Zaria. ibẹ̀ ló ti kọ́ adé màmá tẹ̀mí. o <laughs> ti pẹ́ gan ó ti pẹ́ gan. ṣùgbọ́n tó ti kúrò ní Zaria eh. lọ sí Abuja Abuja wà ní igó níbẹ̀ nígbà náà. nígbà yẹn bẹ́ẹ̀ni Babangida ò tí ì lànà débẹ̀. ọ̀ọ́ oh, igó ni igbó ni. yẹran náà ń dajẹ níbẹ̀ ọ̀gá bí ká máa dàgbà kéré aládé kó máa kó ẹran ìgbẹ́ níbẹ̀. ibẹ̀ ń dáàdì mi ti fún yẹ lóyún. ibẹ̀ ló ti kọ́ adé màmá tẹ̀mí gángan. ní Abuja kí iṣẹ́ kí màmá tiẹ̀ ń ṣe mama tẹmi mm. wọn ta wàrà ni àbí wọn ta <laughs> kọnà. mama mi tẹja mi ní ibi iwájú skul tí bàbá ti ṣe. wọn tẹja dídín. bẹ́ẹ̀ni so sẹbẹ n da yẹn rẹ ẹkọ àǹkankan mama mi. mama rẹ ni máa ń fún bàbá tíṣà ní ẹja. bẹ́ẹ̀ni ẹja dídín mm-hmm. aláràn ni ó jẹ. so nǹkan tó wáyà mm. tó ti ṣe transfer. sẹ́bìlì mm. pé Abuja náà ti gbé bàbá lọ òkò níbẹ̀ ní gwana hmm. kò tí ì sí asọ̀rọ̀ níbẹ̀ ah. ara ilẹ̀ wà bá. Eh. bàbá yìí wọ tí bàbá rà ní ìgbà yẹn eh. ibi ẹ̀ náà fi ṣe ọlísì fún aṣọ rock. wáyé tí láyé ká fi mọ́ ń kọ̀m̀plé kó ń broke àṣẹlẹ̀ bàbá yẹn ni wọ́n lease fún aṣọ rock ibi tí gbogbo bàbá tó ní ilẹ̀ sí eh. Eh, ibẹ̀ lẹ́rìí tí fresh fm ó ti lálẹ́ o mi ò fẹ́ láàrú tẹ́lẹ̀ tẹ́ mi fẹ́ sọ mi fẹ́ sọ wẹ̀lẹ̀ láàrin ẹ̀mẹ́ tí ọ̀gá ni. Ah. o fẹ́ sọ̀rọ̀. mo mọ ìtàn. ọmọ ìtàn. ọmọ ìtàn. Ah! ìtàn ilé ni ó lè ọkọ mi ọ̀gá. o mọ ìtàn. ọ̀gá èmi kò pèsè nǹkan tó mọ affect nǹkan ọwọ́ oṣù mi ni. mo ká fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. o ti affect ẹ̀ báyìí. ọ̀gá yìí ló kọ́ affect àwa. o ti affect. ọ̀gá yìí ló bá affect àwa. mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ìgbà tó kúrò létọ̀ ń bọ̀ ìyàwó ẹ̀ mọ̀ pọ̀ ń bọ̀ ń bí. a ṣe ìyàwó mi. ìyàwó mi ìyá mi lè. èmi ò ní ìyàwó méjì ìyàwó ẹ̀yọ́ kàn mọ́ ni. mo béèrè ní sọ́mọ́ àpò ń bọ̀ ń bí tó ti kọ ibi ní sílíìsì tí mo ti rí tẹlifóònù nàmbà ó ti kọ ibi ní sí ìdí tí mo fi ń sọ báyìí ni pé ó ṣeé ṣe kọ́ ọmọ padà sílé. mo ní mo wà ní studio. mo sori láti studio yìí. wà ń pe fatayi wa àti mopo. ọ̀gá ọ̀gá ó ṣeé ṣe kọ́ ọmọ padà lọ́lé. wàláhì wàláhì nǹkan tí mo mọ̀ ni pé. farabalẹ̀ afẹ́rẹ́ ọ̀gá mi kì í ṣe abiyamọ tó máa bínú. kò bínú kò tí abiyamọ ilé kò dájú. kò gbà gbọ́ ma gbọ́. wàláhì wàlá mo ti rí tọ́ọ̀gì tó pọ́ glace ọ̀gá rí ọlọ́kọ̀ ọtí mu ọ̀gá ló ti lọ sí station ó ní kọ́pì sílẹ̀ kọ́ máa lọ ó ní inú lóbi ó ti mú ìgò yó ti mú àti àṣeyọrí. ó ní kíni. ikú àti tọ́gì ó ti pọ́ gíláàsì ọ̀gá ọ̀gá pí ẹ̀dẹ́ mu ẹ̀gbá tí wọ́n ní mú lọ́mọ ẹ̀ ń gọ̀ <laughs> ọ̀gá wàlá mo mọ̀ pé ẹ wà ẹ̀dẹ̀ ni wàlá ọlọ́lọ́ lẹ́ẹ̀kan máa wọ̀rọ̀ mi ó ní kí n máa sọ nǹkan tó bá wù mí. <laughs> farabalẹ̀ ẹ wà èdè ló sàn sí ọ. ó ní ẹyin tútù ló ọmọ tó ṣẹlẹ̀ tí ọmọ tó ṣẹlẹ̀. ẹyin tútù ló lò. ọ̀gá ẹyin tútù ló lò mi ló lẹ̀ ẹ tó o yẹlé ọmọ ṣàlàyé. ọ̀gá ojú oorun ni mo ti sọ kẹ́tí mo sọ yọ. ó kéé lójú oorun ni. ọ̀gá farabalẹ̀ mọ́ gbọ́ mọ́ gbọ́ sórí láyìíká ó ti yọ ọpẹ tóun náà ti ń lálàá kó láwọn property. Ah, ọ̀gá ọ̀gá má rẹ̀ ẹnu mọ́ kẹlàbà àṣẹ bí mo ti sọ́wọ́jú ọ̀rìn ni mo wà. ẹ wá lọ sọ lẹ́lẹ́ yẹn. wàláì tábà wá ìdí fọ́tẹ́bù ibi tó wà nísìnyí ibi fọ́tẹ́bù ló wà. wàláì ọ̀gá olóyún tábà wá díẹ̀ òní tábà tọ́jú ẹ̀ ó máa jẹ́wọ́ fọ́tẹ́bù ló fọ́ gbogbo ẹlẹ́yà síbí ẹ̀ rí ọ̀gá. ẹ wá lọ sọ fún wọn lẹ́lẹ́yẹlé. ọ̀gá don't do that ẹ̀gbá tí ò ní mú lọ́mọ ẹ̀ ń gọ̀ tí má dé ẹlẹ́yẹlé mo lọ kí wọn ní kó ẹ̀kú jọ mẹ́ta. ó lọ kí wọn wáwá yìí. ọ̀gá kí n kí wọn lórí program. rárá o fẹsẹ̀ ara ẹ̀ ọ̀gá jẹ́ kí n kí sífì jẹ́ kí sífì commissioner Ọ̀yọ́ state ó tẹ́kì Ọ̀yọ́ state Ọ̀yọ́ state ó wà gẹ̀. máa wọrí máa wọrí. ọ̀gá ibùn gómìnà gan gómìnà gan ọ̀n kọfẹsẹ̀ tiẹ̀ ọ ní a ah! gbogbo tó ń ṣe yìí kó lè bá ní safe landing ni wà ní safe landing. ọ̀gá ọ̀gá eh, tó yẹ dé mu o ti ní safe landing already. agodi wulẹ̀ ti kún. ọ̀gá ọ̀yọ́ ló kù báyìí. Hmm. ọ̀gá tí n bá lọ́bẹ̀ wọlé amọ̀lẹ́ kí family baba alápẹ̀ ọ̀yọ́ ni o kí ọkùnrin lẹ́dẹ̀ baba rẹ̀ o baba dada o. <laughs> a fẹ́ mọ dọ́kúmẹ́ǹtì tí baba fi. àwọn ìwé ilẹ̀ dádì mi mo lọ ẹlẹ́ẹ̀kọ́. nọ́ọ̀sì ah, skul ah, gan ni bàbá bẹ́bí ọjọ́ bara kọ <laughs> eh? ah, ọjọ́ bara nọ́ọ̀sì skul ni bàbá bẹ́bí kọ mi ò fẹ́ sọ̀rọ̀ ni. dúró dúró bàbá mi ló nílẹ̀. bàbá ló ní olè ọjọ́ bara wọ́n ti lọ síbẹ̀ sífì sífì ó ti ẹ kí ló ń ẹ jíọ́sì ó ti ń bẹ̀ mí ìdẹ̀bẹ̀ mi. pé kó má sọ̀rọ̀. ìṣe kọ́má sọ̀rọ̀ lọ́bẹ̀. yes even gómìnà mo ti lọ kí gómìnà mo ní à mo ní ah, ọ̀gá kò ní díẹ̀ kí n máa bínú kí n máa sọ̀rọ̀ gómìnà wa ní à wíkẹ́ ilẹ̀ federal government ni pé kí n ṣe sùúrù pé kí n ṣe sùúrù. so bọ uh, dadi mi ló nílẹ̀ yẹn. Ah! ọ̀gá nǹkan tí mo sọ yìí nǹkan tó dá mi lójú ni bí àwọn àgbààgbà Ìbàdàn lẹ́rẹ̀ẹ́ ṣé bí ọmọ ìbàdàn ni ìwọ. irọ́ ọmọ ìbàdàn lèmi ah! ọmọ kalaba mọ ọmọ kalaba pè tẹ́lẹ̀. ọ̀gá ó ti tẹ̀dọ̀ tí ẹ̀ ti kọ́ ní ìbàdàn tó ti kọ́ ní ìlú kan eh. irú bí baba ṣe kọ́ ní kalaba tó kọ́ ní sáré tó kọ́ káàkiri yẹn nísìnyí àìpọ́lẹ́ ó ti kọ́ ní ìbàdàn. o fẹ́ rọlé. Ah! Hmm. kì í ṣe ten years no be twenty years àìpọ́lẹ́ ó ti wà ń bí na. yóò rọlé síta lẹ́yìn. Ah, ṣé ọmọ gbogbo àwọn èèyàn tó ń jẹ ní ọwọ́ àìpọ́lẹ́ ni. Hmm. ọmọ àríkàlà ọmọ kalaba gángan ó ń ṣiṣẹ́ pẹ̀lú àìpọ́lẹ́ ni. bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ Eh, eh. ẹ̀jẹ̀ ló rùn kanra wọn. Ah, ah, ah, ayéfẹ́lẹ́ ò ṣe ń tàbí fọmọ kalaba yẹ mọ̀mọ́ mọ́tọ́ wọn. ibi iṣẹ́ mi gẹ́gẹ́ kó eh. ayéfẹ́lẹ́ kó tó gbà mí ṣiṣẹ́ ṣọ́ṣẹ́ ìtàbí mi ni. kò ṣe ẹ̀jẹ̀ kò ṣe tàbí ẹ̀jẹ̀ ló rùn kanra ó ti rò pé ọmọ bàbá tèmi lẹ́lẹ́ ọmọ bàbá táwọn yìí àwọn bàbá Joshua kalaba ni. ló kà ń tajọ wà lórí ètò ló kọ àwọn tí àjọ wà nù studio yìí. a máa rí ọ létà ẹ bá mú mi sọ nísàlẹ̀. ẹ lọ ẹlẹyẹlé ẹlẹyẹlé afẹkẹ kan ọ̀gá ọ̀gá ìwé ilẹ̀ dádì mi tó wà lọ́wọ́ ẹ̀ onídàdí mi ló nílẹ̀ ọjọ́ àbí ah, ah, ní báràkì ọjọ́ ibi tí bàbá nílẹ̀ sí ó kọ̀ gan. dádì mi ló ní aṣọ rọ̀ọ̀kà bí. wọ́n lísì ẹ̀ àti ìta fún wa. àlísẹ̀ fúnjọba wọ́n lísì ẹ̀ ibù gan òbí tó owó ti jóde nísìnyí ẹ wà dẹ̀ṣẹ́ mi sọ mí rẹ létí pẹ̀lú lọ́ọ̀yà ni. Ah, pé tí mo ti sọ pé ẹ mọ ní owó yẹn ti jọ tán ọ federal government ẹ wá sanwó mi ọ̀kọ̀ọ̀kan bọ̀ wọ́n ní kí. nana sanwó ta lákọ̀ọ́kọ́ fún. ìgbà tó sanwó yẹ eh. ọ̀gá má ti jẹ́ kí n láwọ̀ dẹ torí gbogbo ọ̀rọ̀ tí mo ń pa ẹ̀ ó máa ka Bọ́ládé Sàlámì o ọ̀gá i cannot tell you lie oh do you say that lie. so ọ̀rọ̀ yóò padà kan Abọ́ládé Sàlámì. ọ̀gá mo ń wo náà Pákáládé ń fa ah. ìsì. so wọ́n ń fún Abọ́ládé náà. ọ̀gá i don't want to make noise. <laughs> Báyọ̀ Fálẹ́kẹ̀ náà mọ̀ sí. Fálẹ́kẹ̀ ah, ah, um, um, ta ló sẹ́yìn wọ́n go ngwa tí Abọ́ládé ọba ti rẹ̀ nebi abọ́ ẹ̀ nebi ba Fálẹ́kẹ̀ nebi ngo godia. ló sáyìn. ta náà sanwó fún. ọ̀gá. Okay àkànnì nọ́mbà tó pín mi tó pín tó pín within ìyẹn mẹ́ta ni o tí e o bá jẹ́ eob tí o jẹ́ báyà pàlẹ́kẹ̀ àkànnì nọ́mbà tó máa fún. báyọ̀ máa sanwó fún àtúntò tí e o bá jẹ́ abalade. má pè eob o. ah sorry ah anytime i don say na you dey for my front i'm sorry <laughs> gbogbo kẹtí mo sọ yìí eh. sẹ̀rí máa jẹ́ mi sọ wà o <laughs> ọ̀gá sẹ̀rí ò ní ọ̀pá o. <laughs> mo ti pa máìkì ọ̀dọ̀ títí ẹ ìsáyédà kò dìde fúnra ẹ ọ̀gá kí ni káwọn gbé ẹ. ọ̀gá máa jẹ́ kí n dìde ẹ̀gbá tí ò ní mú lọ́mọ ẹ̀ ń gọ̀ pí èdè mú. à ń jẹ ọ̀rọ̀ kan bọ̀ rèmi àti Ṣẹ́gun ká tó wọnú stúdíò. ọ̀rọ̀ ńlá ni. ọ̀rọ̀ ńlá ni kí ni reason tó fi jẹ́ pé téèyàn bá EOB ní ìdí tí òun ò fi ń dá sọ̀rọ̀ lọ́kọ̀láyà mọ́ pàápàá jùlọ ẹni bá sọ pé ẹjẹ tẹ bá rí girl tó fáyín o mm. mo ní ìdíyàwó o ọ tẹ bá ní ẹwo tẹ bá rí ọkùnrin tó serious mo ní ìdí ọkọ o àwọn wàhálà tí máa ń tẹ̀yìn rẹ̀ súyọ mm. match tán kì í ṣe real match making náà ṣùgbọ́n mo rí ìyàwó àbúrò ìyàwó eob mo like ẹ̀ eob ò dẹ̀ bá ń bá àbúrò ìyàwó ẹ̀ sọ̀rọ̀. èmi ò kí ń bá a sọ̀rọ̀ mọ́. ó wá bá a sọ̀rọ̀ ó wá gba tèmi mm. ọ̀rọ̀ wa wá wọ̀ tán. wọ́n ti kóra wọn lọ o. wọ́n ti kóra wọn lọ o bí wọ́n jà lónìí. yóò kàn pé ọ ni. hello hello eob kẹrin tẹ kó mi sí. yóò sùkú sọ̀rọ̀ ni hello hmm. hello búra ṣẹ́gun. kẹrin tẹ kó mi sí. hello búra ṣẹ́gun bólẹ̀ wà. mo ní a ah, ilé ni mo wà nílé. kẹrin tẹ kó mi sí. Hmm, ṣé kìí ṣe pé ẹ ti ń sùn. màá ní a ah, mo ti ń sùn wọ́n náà ló jí mi. Ah, ebi orogún òru bí lójú òru bí lójú òru bọ́bọ́ ikọ̀ fìtì ló ti bí lójú ní a ẹ lójú òrun bíi ti báwo ṣé kí n máa bọ̀ nílé yín mo ah, ẹ ẹ aago ni ah, mo regret ìjọ tí mo meet bàbá yìí mo regret ah, ẹyin lẹ kó sí o. ẹni tẹ kó mi sí. ẹyin lẹ kó mi sí o ṣé mo kọjọ yẹn mo ṣáà sọ mo ní ẹbí ẹbí ẹbí bí ajá báǹkì yìí ẹbí mi sọ ìpéjú ẹ <laughs> tó dàbí tọmọ ẹ wáyé. tiẹ̀ bọ̀ ẹ máa wo tí wọ́n bá jẹ síkì wọn ní pé ọ. bẹ́ẹ̀ni tí ilé bá ń dùn tó tá bá rẹ́rìn tán dọ̀wẹ́kẹ́. ìjọ tí wọ́n fúnra wọn lówó tí wọ́n jọ bára wọn lọ sọ́jà. tí wọ́n fara wọn lágodi garden ẹ ẹ ní gbọ́ sí. <laughs> ẹ lè gbọ́. ṣùgbọ́n ìjọ tí wọ́n ní àwọ̀ bóyá ọbẹ̀ jóná mọ́lé ọbẹ̀ jóná lórí lórí iná ọkọ wa ṣe èsì kí pé ah, bọ́ọ̀lù ìwò kí ló dé ń wò ọbẹ̀ dẹ̀ jóná mórí gáàsì kí ló ń ṣe ó lè jẹ́ pé ìyàwó yẹn ń wo fíìmù ní sitting room ni ò mọ̀ pé ọbẹ̀ fi jóná tọkọ wa kí tọkọ wa kí fún tán ọkọ wa kí wọn náà ó dẹ̀ sọ̀rọ̀ sí mi bí ọmọ kékeré bẹ́ẹ̀ni sọ̀rọ̀ bí bébí ó dẹ̀ sọ̀rọ̀ sí mi bí bébí. at least ó contribute tèmi náà contribute. pàtí ó bá gbé fóònù ẹni tó ẹni tó kò sọ yín gbọ́dọ̀ pé ẹ ló ma mo ní kí n sọ ọ̀rọ̀ báyọ̀ mo fẹ́ sọ fún yín ṣé àwọn pé mo ti ní mi ò ṣe ẹ̀yin lẹ́ni pé báyọ̀ kì í ṣèyàn bẹ́ẹ̀ ṣe rántí ẹ bá mọ bó ṣe sọ̀rọ̀ sí mi àtúmọ̀ ní ṣe rántí ṣe rántí màá ní mi rántí ah ó yẹ ká rántí o ẹ sọ pé kì í ṣe èèyàn rẹ ẹ bá gbọ́ bó ṣe lálé mi ó tún sọ orí kí ilé wa fún mi kó máa rán mi sílé máa rán mi sílé lórí ọbẹ̀ tó jóná èló lọ́bẹ̀ kọ́lọ́mọ bá tiwa jẹ́ tí kì í bá ṣe bísíǹsì mú ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ mẹ́ta tó ṣe bá kọ́ ṣe mo máa ń gbòòrò owó ọbẹ̀ lọ́wọ́ ẹ̀ ní. ṣé mo béèrè owó ọbẹ̀ lọ́wọ́ àbí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín rí. má bínú the next thing báyìí ó ti yẹ yín yọkàn ya fọ́tò ránṣẹ́ ni. ẹ wojú mi bó ṣe pọ́n. mo sunkún ni o. ẹ wojú mi bó ṣe pọ́n. tó nà ẹ ni rárá kó nà mí. nígbà àwọn lọ sí kinní kan kinní kan lọ́nà Ṣàngó tí wọ́n lọ wo fíìmù. ẹ gbọ́ sí Ventura wọn ẹ ya fọ́tò láti bẹ̀ kí mm. wọ́n sẹ́ndì pé adúpẹ́ yín o iṣẹ́ tẹ̀ ṣe o. ẹ so wa kọ o ilé wa ń tó rẹ ilé wa ń gún o àmọ́ jẹ́ bá ní gbólóhùn àṣọ. ìjọ yẹn náà pè é. ṣó wá yóò máa tẹ̀léra wọn lọ. pob wa ní òun ti stop ẹ̀ òun ò ṣe mọ́ ah. pé n ti matchmaking tó padà ń dá sílẹ̀ pàápàá jùlọ àwọn tó wà lókè òkun tó wà hmm. nílùú òyìnbó hmm. ẹ ló mr ayefẹlẹ ìjọ tẹ bá ní ẹ bá rí ọmọ tó gbọ́ràn tó ti léèrè jáde ọmọ tó wà ń bí wọn gbọ́ràn rárá sí finish sí finish làwọn ọmọ eléyìí wọn ti rí ọ̀tàn kò yé yín. àwọn ọmọ amẹ́ríkà yìí wọn ò ń ṣe ẹni téèyàn lè fẹ́ sílẹ̀ bọ́ tẹ bá rí ọmọ tó bá tẹ mọ̀ pé trust tí ó jẹ́ pé tó bá. ìwọ náà bá wo ìwọ náà bá wo ara adéọlá tó ti ń bọ̀ rìn ah, tẹ́lẹ̀ tẹ́lẹ̀. adéọlá wà wà boyfriend ẹ̀ ń kọ́ ah. eh. ó wà ṣe mọ̀ kó lọ fún service ìgbà tó dẹ̀ dé lóhùn ò tí ì ríṣẹ́. ìgbà tó tiẹ̀ tí lóhùn ò ríṣẹ́ bí ó tiẹ̀ ṣe ń ṣe ò tiẹ̀ yé mi mọ́. Ah. ok eh. má bọ̀bọ̀ kan ọ̀rẹ́ mi ni o. ẹ eh, ṣùgbọ́n ṣé ẹ sì máa fẹ́ ra. mi ò lè sọ o èmi ò rò pé ó máa fẹ́ mi mọ́ ṣùgbọ́n torí mò ń rí òun àti gẹ́ẹ̀kan tó ń post sórí Facebook. Um, Louisa Louisa ló ń kó Louisa àbíkó kọ kẹ́hìn yẹn bí ọmọ Igbo báyìí. mo rí tó ń post ẹ̀ sórí Facebook kò dẹ̀ kò ń pè mí gan bíi ti tẹ́lẹ̀ mọ́. èmi dẹ̀ máyàn du ọkùnrin. èmi ò báyàn du ọkùnrin so mo ti dúró lórí ọwọ́ orí lane mi ni mo wà. ìwọ <laughs> náà bá wọ kúrò ní lane yẹn. mo máa kó ṣe tó bá réyàn tí ó serious <laughs> tó bá réyàn tó serious ṣe tó fẹ́ fẹ́ US ló wà o ọtàn létí bá nà. tó bá ti gbọ́ US based báyìí. àbí ah, UK. bọ̀dá yín ká. àbí Canada. bọ̀dá yín ká. etí náà nìyẹn dé ọlá ò ní jẹ́ ẹ sùn mọ́ pípé yìí ni. ẹ ló bọ̀dá yín ká. ẹ ló ẹ dẹ fún mi nọ́mbà wọn ẹ ló bọ̀dá yín ká. ẹ jẹ́ kó sẹ́ni píkṣọ̀ wọn sí mi náà. ẹ jẹ́ ẹ jẹ́ ẹ kó wọn náà. ẹ sẹ́ni fọ́tò wọn sí mi. làbá sẹ́ni fọ́tò. Ah. Ah, anyways wọ́n dàgbà díẹ̀ bọ̀ wọ́n sì wà ókè. ọ̀rọ̀ ṣé dáàdi wọn ni àbáwọn gangan. àwọn gangan ni àwọn nìyẹn. ah náà ah, yọkùn báyìí bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni wọ́n ń lọ jíìmù ni ọmọ jíìmù fún ti. wọ́n bá dọ̀wọ́. lọ́dọ̀ rí báyìí ṣé wọ́n wà àwọn obìnrin ti fojú ẹ̀hìn mọ̀ ni o. owó burúkú dẹ̀ wà owó burúkú dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ bó ṣe wà yẹn. n tẹ sọ yẹn náà tiẹ̀ ti wà ó máa ń sẹ́yìn owó sílé àwọn ọ̀rẹ́ náà máa ń kọ́lé ní nàìjíríà. Ah, ah, ó ti da ó ti da ẹ fún mi ní direct number wọn orí whatsapp náà ti kọ́. ṣé mo tó ṣẹlẹ̀ bóyá kẹ́ni kọ́kọ́ pè mí kọ́